àwọn nǹkan ìjìyàwó lọ́lọ́wọ́ bá tọ́jú lẹ̀ nínú náà bó nínú náà báwo ló ṣe rí àwọn tí a ń bẹ́ńbẹ́ kí ni wọ́n máa jẹ kí ni wọ́n máa mu kò sí ní tí wọ́n jẹ tayọ ẹlẹ́gùn kò sí ní wọ́n máa mú ń bẹ̀ tayọ ètútú àwọnúwẹ̀jẹ̀ omi gbóná bí bá ṣe mú bẹ́ẹ̀ ni fún àtẹ̀dọ́ wọn bẹ́ẹ̀ ni yóò máa já yóò máa ṣíbọ́lẹ̀ tòòrò tòòrò ọlọ́run má ṣe wá lọ́mọ náà o sí àlọ́mọ àlùjáná onídẹ̀ra o wọn ò ní ní option ọlọ́run da òun gbẹ yóò fi ṣàdánwò fún wọn nínú náà gbogbo ntí wọn bá ti rí náà ni wọn máa mú ebi ọlọ́run dábò wọn nínú náà gbogbo ntí wọn bá ti rí òun náà ni wọn máa jẹ òróró ara wọn wọn ò tún máa fà mu nínú náà ètútú àwọnúwẹ̀jẹ̀ àwọn tí wọn máa mú nu nínú Suratul Ghashiyah ọlọ́ni láàyò sí mi ní wàlá yóò gbìnìmí jò àwọn oúnjẹ tó ṣe pé kò lè ràn wọ́n lọ́rọ̀ wàlá yóò gbìnìmí jò kò lè jẹ́ wọn sanra kò sì lè ràn wọ́n lọ́rọ̀ kú nbí ebi bí a ṣe mú mi gbóná náà àtomi ètútú bẹ́ẹ̀ náà olùgbé òtún máa gbẹ wọ́n sí i bí a ṣe ń jẹgi ẹlẹ́gùn tí gbogbo ẹ̀kẹ́ wọn gbogbo ẹnu wọn tí gbogbo rẹ̀ tí ó máa wọ́jẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ń wò kúkú tó ní yó ọlọ́mọ sí alọ́mọ náà o sí alọ́mọ àlùjẹ́ náà o nídẹ̀ẹ́ra o níjókòó tí ó kọjá àti dánilé ìkan nínú àwọn okùnfà èyí tó lè gbéni wọ iná a ní okùnfà yìí alóríṣi méjì òun ni wọ́n jẹ́ àwọn kan mẹ́mbẹ̀ tó ṣe wípé bíyàn bá ti lè dá lẹ́sẹ̀ gbàgbé tí ń jálò jánà àwọn eléyìí mẹ́fà òun làwọn àfáà kà níjókòó yìí bákan náà ìran ẹlẹ́ẹ̀kejì eléyìí tiẹ̀ pọ̀ lọ ní tiẹ̀ ṣùgbọ́n eléyìí ọlọ́run lè forí jiyàn ó sì lè fi ya rẹ̀ jẹ èèyàn tí yóò lo àsìkò díẹ̀ àbásìkò tọ́pọ̀ nínú ná kó tó di pé yóò wá wọ àlùjànnà onídẹ̀ra ọlọ́run jẹ́ àwọ̀ àlùjànnà ní tààrà ó má jẹ́ àwọ̀ iná rárá ká tó wọ àlùjànnà o. okùnfà alákọ̀ọ́kọ́ ònlẹ̀bọ ṣíṣe ẹbọ ṣíṣe oníkéyìn ò mú orogún mọ́lọ́wọ́n ba níbi ìjọsìn àwọn tá à ń pè níjọsìn ọ̀pọ̀ ìforí kalẹ̀ ọlọ́run nìkan lọ́ba tá a forí kalẹ̀ fún ìjọsìn ni ìdúnbù ẹran lára àjọsìn ńlọ́wà ìṣèlérí lára àjọsìn lọ́wà ìfi nǹkan búra lára àjọsìn lọ́wà ọlọ́run nìkan là á fi búra láwùjọ tá a wà lóde tòní àwọn nǹkan oríṣiríṣi làwọn máa ń fi búra ẹlòmíì ìka ní òge jẹ má tẹgbẹ́rì ẹlòmíì aṣọ ní òge jẹ ògùn ń gbọ́ ẹlòmíì bàtà ní ọ̀bọ̀ọ́lẹ̀ ẹlòmíì bàtà ní ọ̀tọ̀lá láwọn àdúgbò míì tí wọ́n bá fẹ́ gbàyàn lé ntí wọ́n sọ ni wípé wá dá ìbọn kọjá lórí pé òní kó lè jà wá gbogbo eléyìí kànjàkànjà ni yẹ̀yẹ́ náà tù ní kọ̀lẹ́tọ̀ ọlọ́run bá nìkan lọ́ba tá a máa ń fi ń búra lára ìbọ̀lẹ̀ lẹ́yìn náà ńlọ́wà nínú hadith òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé inna Allaha wa rasulahu yanhayanikum an tahlifu bi abaikum man kana halifan ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ wọ́n máa ń ṣe léèwọ̀ fún yín wọ́n máa ń kọ̀ fún yín wọ́n ní kẹ́ ẹ má fi àwọn bàbá yín búra mọ́ àwọn òòṣà tẹ́ ẹ máa ń fi ń búra wọ́n ní kẹ́ ẹ má fi búra mọ́ o ẹni tí ó bá búra falyahlif billah ọlọ́run ọba nìkan ṣoṣo oníkọ́yà rí i pé òun fi búra ẹni pé tá a bá ń sọ nípa ẹbọ ṣíṣe àwọn tó kọ́nu díẹ̀ nù rẹ̀ òní ètí àtìgbọ́n gbogbo tí wọ́n ń jẹ́ bọ̀ pátá àfi kéèyàn ó jìnà sí i kéèyàn lè bá rí àánú ọlọ́run bá tààlà má ké pe ṣéwù kankan má má ké pàǹjànú kankan má bọ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ lórí ẹbọ ńlọ́wọ́hùn gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run lè forí ẹ̀jìn yẹn o ṣùgbọ́n ẹbọ ṣíṣe kọ̀ láforíjìn kankan níwájú ọlọ́run àfi kéèyàn ó túbá tààrà túbá tó ṣe wípé èyàn ò tún ní padà sísìdí ẹ̀ṣẹ̀ kankan mọ́ lẹ́yìn rẹ̀ ẹrú ọlọ́run ọba tọ́jú ẹrú rẹ̀ ìyẹn Lukman ìgbà tí ń ṣe wáàsí fọ́mọ rẹ̀ ó ní ya bunayya la tushriki billahi inna shirika la dhulmun adhim ẹ ìwọ ọmọ mi yìí mo ti rí ọlọ́mọ èké ń gbọ́dọ̀ má ṣe wáàsí fún ọ ọmọ mi má ṣe bá wọn ṣẹbọ torí pé ẹbọ tó rí hùn la dhulmun adhim àbòsítọ́ gáyàtà ńlẹ́bọ oníṣe àbòsítọ́ tóbi ni tí ò láforíjì wájú ọlọ́run ẹ dákun ẹ jẹ́ àjìnà sẹ́bọ níṣìṣe ọlọ́run nìkan oníkan máa sìn má sìn kankan yàtọ̀ sọ́lọ́run tó bá pẹran dákọ̀ ọlọ́run sí i pàǹtórí tọ́lọ́run má pa má fi wáyọ̀nù ayé mí wáyọ̀nù ẹnìkankan ah níbi àwọn ọdún mélòó kan sẹ́yìn wọ́n ní tọ́ àwọn arúnmalẹ̀ ń bínú o àwọn àǹjànú ń bínú wọ́n wàá pa ọjà wọ́n wàá pa ẹran wọ́n ṣe gbogbo ẹ̀ lóríṣiríṣi kájàkájà ọlọ́mọ wa nídìí ẹbọ iná látún wà ọlọ́mọ foríjì wa o yẹn ni pé nǹkan alákọ̀ọ́kọ́ lára àwọn tó lè sọyàn di ọmọ aná lálùkìyàmà ó ní ẹbọ ṣíṣe ńlọ́wà nǹkan lẹ́ẹ̀kejì alikufuru billah azza wa jal awo bimalayikati awo kutubi awo rusuli awo liyomila akhir àwọn kọ̀dọ̀ ìlà ìwọ kọ̀dàrí ẹni tí ọ̀bẹ ilé nígbàgbọ́ sọlọ́wọ́n ọba iṣẹ́ kẹfìrí sọlọ́wọ́n tàbí sáwọn màláìka rẹ̀ àbáwọn tìrọ ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ìdájọ́ ọlọ́run àbí kádàrá rẹ̀ àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà tá a kà á lẹ̀ yìí bẹ́yìn ọba ti lè nígbàgbọ́ sí i famani ankara ṣe àmìntilka ẹ̀ ń bá ilé tako nǹkan kan náà àwọn mẹ́fẹ̀ẹ̀fà tá a kà á lẹ́yìn àbí mẹ́fà ọ̀dà méjì pé nínú mẹ́fà márùn àtààbọ̀ ńlò wọ́n gbàgbọ́ ńbẹ̀ tó o bá ti lè gba gbogbo ẹ̀ gbọ́ tó o tù ú bá kọ́ ọ sẹ́rí padà kó o kó jẹ tí kú tọ́bẹ̀ e dé báyàn onítọ̀hún yóò rà á sínú nání o kò sí pé yóò jáde kúrò níbẹ̀ rárá ìdákọ̀ ẹ jẹ́ àkíyè sára o ẹ̀ ń bá takò àwọn nǹkan tá a kà yìí takdhiban aw jahadan yálà ó pè nírọ́ ni àbẹ̀ tiẹ̀ kọ́ sásà tako rẹ̀ náà ni pé rárá kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ àwọn màláíkà ànábì màmá nìkan ló wọ́n gbàgbọ́ wọn ọgbà jésù gbọ́ jésù nìkan ló ń gbàgbọ́ wọn ọgbà mamadu gbọ́ à bí ìgbà pọ̀ ọ̀gbẹ́ nìkan kan gbọ́ nù wọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ló ṣe rí o ìnípa ńlá ti nígbàgbọ́ tààrà sáwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí nínú hadithu jibril malaku jibril ó wá láwòrán yàn ó wá bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní yá muhammad irú òjíṣẹ́ Muhammad, Muhammad ni an iman sọ fún mi àwọn iṣẹ́ wo ní í ṣe àwọn nǹkan wo la gbọ́dọ̀ rí lára mi kí n lè bàdí mọ́mìnì ànábì wa ń dá lóhùn pé à ń tó òmìnira bìlá ọ kọ̀kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ná àwọn màláíkà rẹ̀ ó gbàgbọ́ àwọn tírà ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ó ní gbàgbọ́ sí nǹkan mẹ́rin ìkarùn-ún kan ń bẹ tá a lọ jábọ̀ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nípa bá a sì lòlẹ́ ayé ó sì nígbàgbọ́ nínú kádàrá yálà ń tọ́ sí ọ ó dùn mọ́nú ni àbí ò tiẹ̀ tẹ́ ọ lọ́rùn ó dunnú sí ni àbọ̀ ọbanújẹ́ ń pa rẹ̀ èèyàn gbàgbé tó kádàrá ni àkọọ́lẹ̀ ọlọ́run ìlélẹ́yìn ẹ ń bá wá sí àtakò àwọn ń ta àkàálẹ̀ yìí tí ò ní gbàgbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ ọmọ àná ni o ẹ jẹ́ àgbọ̀n tọ́lọ́mọba tààlà tó sọ nínú alukurani alápọ̀nlé nínú suratul nisa àyà one fifty tẹ dórí one fifty one àádọ́jọ dórí àádọ́jọ ó lé ẹyọ kan nínú àyà náà ọlọ́ni innal ladhina yakfuruna billahi wa rusulihi wa yuriduna an yufarriqu bayna Allahi wa rusulihi wa yaquluna nu'minu biba'din wa nakfuru biba'd wa yuriduna an yattakhidhu bayna dhalika sabila ulaika humul kafiruna haqqan wa a'tadna lil kafirina àdáàbà mọ̀hínà ọlọ́ni iná lẹ́dí iná yakufuru nàbí la dájúdájú gbogbo àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àwọn tí wọ́n ṣe kẹ̀ǹfẹ̀rí sọ́lọ́run wọn ò gbọ́ lọ́wọ́n gbọ́ warusuli àwọn òjíṣẹ́ lọ́wọ́n ọba náà wọn ò tún gbà wọ́n gbọ́ tó ń ti bẹ́ẹ̀ náà wàyọ̀dẹ̀dẹ̀ náà yóò fárí kò báyìí náà lọ́ọ́ ìwà rusuli wọn fẹ́ máa wọ́yà kò lóòna wọ́n máa sọ pé tọ̀ àgbà apá kan gbọ́ apá kejì á fi ilẹ̀ ẹjẹ́ àjọ máa pín síra wọn báwọn ọlọ́ni wáyé rí dóná yẹ tẹ́kìdó báyìí nà dálé kásábìlà wọ́n rò pé àwọn lérí ọ̀nà gbà lọ táwọn bá ń ṣe báwọn láì nígbàgbọ́ tó kún ní gbogbo àwọn tá a kà á lẹ́hùn ọláyíká ọmọ lẹ́ka àfihàn náà akọ tí bá ń sọ pé kẹfẹ́rí ògidì kẹfẹ́rí absolute one àwọn kẹfẹ́rí gàgànù wọ́n àtẹ́dínà lẹ́ka àfihàn náà àdábàmọ̀hìn náà ìyà tí máa ń yẹpẹrẹ ẹ̀dá téèyàn fi jéèyàn má ọlọ́run ni òun pálísì ilẹ̀ di gbogbo àwọn kẹfìrí lọ́jọ́ àlùkìyàmọ̀ ẹni pé nǹkan ẹlẹ́ẹ̀kejì nu lára àwọn nǹkan tó ṣe wípé bíyàn bá tiẹ̀ lè dán wò tíyàn bá yìí lè dá lẹ́sẹ̀ àfi ò túbá kó tó jáde láyé bí ọ̀bẹ ilé túbá kó o nígbàgbọ́ sáwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà wọn kò síbi tíyàn fẹ́ gbé gbà lọ́jọ́ àlùkìyàmọ̀ o ọlọ́mọsí alọ́mọ náà o nǹkan ẹlẹ́ẹ̀kẹta nkaaru farde shay'in min arkanil islam orígun ẹ̀sìn islam márùn ni ìgbọ́lọ́wọ́n bá gbọ́ ìmọ̀ kírun wákàtí márùn iyọ̀ zaka àwẹ̀ gbígbà ìlọsílẹ̀ ọlọ́run láti lọ ṣe ájì tíyàn bá ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ tágbára ń bẹ tó wà tálàáfíà náà sì tún tẹ̀lé tójú ọ̀nà dáa tí ò sógun lójú ọ̀nà. àwọn nǹkan tá a kà yìí orígun ẹ̀sìn islam márààrún ònu ẹ̀ńbẹ́ lè wá gbé kan jù ú lẹ́ńbẹ́ tó sì lágbára rẹ̀ ṣùgbọ́n tí ò ṣe àbí ò tiẹ̀ gbàgbọ́ nínú rẹ̀ àbóníṣẹ́rin tó wà ń bẹ̀ irun òun ò ní lè máa bá yín kí ṣùgbọ́n zaka òun ọmọ yọ zaka torí pò ń lo lọ dáadáa àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ajiun ẹ̀hún ò lè dì fún fún níbi táwa lówó dé ká tún wá máa dì fún fún ní mẹ́ka ẹ̀wọ̀ ẹja máa lọ sí sáàyè ibì kan àyè ń bẹ lólódó so irú ẹni báwọn tọ́bí ilé kọ̀ jálẹ̀ tọ́ta kó nǹkan kan nínú àwọn kan tó jẹ́ pé ọ̀ràn yẹn ni nínú ẹ̀sìn irú ẹni báwọn ó ti di kèfèrí o kìí ṣe mùsùlùmí má o tọ́bẹ̀ lè kú sórí eléyìn sórí ìṣesí yìí onítọ̀hún ò ní wọ àlùjánnà onídẹ̀ra o yẹn ni pé man ankaro fardiyata tawhidillah abẹ́ntọ́ àrò yìí pé a bó ní ẹsẹ̀ ajẹ́pọ́lọ́ nìkan láàmú ẹ̀sìn gbogbo ayé ìbáṣepọ̀ tó yìí ara Nàìjíríà ara Amẹ́ríkà ara Ghana Australia ọlọ́nìkan láàmú wá sìn ara àkọ́yọ́ kọjọ́ lọ́nìkan láàmú wá sìn tó tako ìmọ̀ sin lọ́wọ́ ọba lónìkan ṣoṣo àyíbẹ̀ tí ẹ̀kọ́ àwìṣẹ́ àdàlẹ́ rọ̀sọ́lẹ̀ yìí sallallahu alaihi wasallam gbogbo àwọn ànábì ọlọ́run ló ń gbàgbọ́ ṣùgbọ́n jùsẹ́ ọlọ́run wọn ò gbàgbọ́ ànábì mọ́mọ́ wọn ò kó jùsẹ́ ọlọ́run bá ní ìyẹn bàbá tí a jó jùsẹ́ ọlọ́run àwọn lárúbá lọ́rùn sí kọ̀ọ̀ràn sí wa irú ẹni báwọn ó ti ṣe àtakò orígun kan tó lágbára ọ̀ràn àyàn kan tó yẹ pé èèyàn ò pátì láì sàmúlò rẹ̀ lónítàn ló ti gbé lẹ́hùn àfi kó yá tètè túbá bí bẹ́ẹ̀ kọ́ tọ́bí lè kú sórí ìṣesí hùn àgbọ̀dọ̀ kírun sí láwo bákan náà inú náà ni ó sì wọ̀ tọ́ba díjọ́ gbèǹde àlùkìyàmọ̀ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ó ní irun wákàtí márùn-ún àlóhùn ò lè kí níṣẹ́ à ń lè gba awẹ́ kí máa fẹ́ ibi para mi à sí òsì tí kọ̀sọ́mọ́ tí yẹn lè dá sí ni à rárá òun tiẹ̀ gbàgbọ́ pé dandan ni ọlọ́run ọba láàánú lọ́lọ́run ọlọ́run sì á ní ká gbáwẹ̀ à yóò sì á ní ká tún máa lọ sí mẹ́kà ká lọ́ máa dè fóònù fóònù sórí ẹni báwọn ọmọ nẹ́ni ntí òjò ọjọ́ máa nẹ́ni pé àwọn ń tà kálẹ̀ yìí ẹ̀rí ẹ̀ ń bẹ nù Kúránì ẹ̀rí ẹ̀ ń bẹ nù àdìsá níbi wa sallallahu alayhi wa sallam àjẹpọ̀ nítọ̀hún kadhaba Allah wa rasulahu olókùrọ̀ lọ́lọ́run olókùrọ̀ lójúṣe ọlọ́wọ́n bá nù afẹnukọ àwọn afa kò gbàgbọ́ bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá ń lérò wípé kí ni tó burú bí kéèyàn ọ̀sẹ̀ bọ́ kí ni tó burú bí kéèyàn ọ̀sẹ̀ ògùn ilé ayé yìí àìmọ́ àrídìí ọkùnrin ẹ̀ kéèyàn òfin kankan kún ẹ̀ kéèyàn òfin kankan tẹ́ o ẹ kí wọn fi kankan rọ láàrin o tó tọwọ́ tó takò ọ̀rọ̀ ọlọ́run lábala abẹ́hùn irú ẹni bá náà tọ́bẹ̀ ilé kó sórí ìṣesíhùn tẹ́ jáde láyé tí ò tú bá inú náà ní ọ̀rà sí o àbótí ẹ̀ pààyàn pé kí ni tó burú mi kéèyàn pààyàn à ibẹ̀ jalè já ń jẹ́ sanra èèyàn pààyàn kan lè yàn èèyàn bá ti pààyàn kan tí èèyàn gbégbá lé lórí èèyàn ó lè kọ́ mọ́ṣáláṣí èèyàn ó lè ṣe dáadáa èèyàn ó lè ṣe dáadáa sáwọn èèyàn òsín tó burú mi kéèyàn pààyàn tó sì jẹ́ pé òfin ọlọ́run ni tó ti mọ̀ irú ẹni báwọn hmm ọbẹ̀ ilé kú sórí ìṣẹ́sìn tí òtún bá ti jáde láyé àfàìmọ̀ inú nání ń wọ̀ o tọba ní onítọ̀hún ọwọ́ o tọba díjọ́ gbèǹde àlùkìyàmọ̀ ó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta nǹkan ẹlẹ́ẹ̀kẹrin dára tó ṣe pé ó lè jẹ́ kéèyàn ọ̀rá sínú nátìyàn ò ní jáde ńbẹ̀ láéláé alistehza'u billah ìmọ̀ fọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ ìfẹ̀sìn ọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ ìfojúsí ọlọ́wọ́n bá ìfisí yẹ̀yẹ́ bó lè yín ó ṣe fọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ abẹ́sìn ọlọ́run àbójìṣẹ́ ọlọ́run ọba ẹ̀já ọkọ mọ́ àyà wa lórí eléyìí náà ọlọ́run ní wọ́lá ìnsà altahum tó o bá bi àwọn mọ̀nàfìkì léèrè pé kí ni ntọ́fà tẹ́ ẹ fi ń wérò gbólóǹtẹ gbólóǹtì ọ̀dà yìí ó ṣe ń jáde lẹ́nu yín lẹ́yàkó lónìí ní tí wọ́n sọ fún ọ ní wípé innama kunna nakhudu wa nal'ab àwa kàn ń fọ̀rọ̀ ọ̀pánu ni a ń ṣeré lásán ni wá sọ fún wa pé abillahi wa rasuli wa ayatihi wa rasuli kuntum tastahzi'un sọ́nà ọba lẹ́fi ń ṣe ẹ̀yẹ ni àbáwọn àyà ọlọ́run àyà náà alukurani àbójìsí ọlọ́run èwo lẹ́fi ń ṣe ẹ̀yẹ ń bẹ̀ gangan ẹ ti ẹ̀jẹ̀ àmà láàtà àtẹ́dìrò ẹ má ṣe wá wàwí kankan torí pé ẹ ti di kèfèrí lẹ́yìn tẹ́ ẹ jẹ́ múmìnì tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ni pé ẹ̀sìn ọlọ́run èyàn fi ṣe yẹ̀yẹ́ bóyá àdéhùn katọ́lọ́run bá ṣe pé tọ̀ ẹ ń bá ṣe báyìí o ẹ̀san báyìí ni ó kọ́ ẹ̀san ni abóti ẹ̀ ń fi àáfàá tó dá irùngbọ̀n sí okùnrin gbàánu àbáwọn ẹlẹ́yà òun fi hàn wéégún irú àwọn àṣesí báyìí àfi kéèyàn ọ̀yẹ́ àjìnà sí i ẹ̀ ń bá ilé fi ẹ̀sìn ọlọ́run sí yẹ̀yẹ́ irú onítọ̀hún ọmọ náà ni òtí ọba ti lè túbá ń bẹ̀ tẹ̀ jáde láyé. lára ẹ̀ bákan náà sábùlọ́ọ̀yì wa rasulihi àwòdì nìyí ìbú ọlọ́run ìbú òjíṣẹ́ ọlọ́run àbí kéèyàn ó ẹ̀sìn ọlọ́run ọba gbogbo àwọn nǹkan tá a kà á lára nǹkan tó ṣe pé bẹ́yìn ọba tú bá ń bẹ̀ tẹ jáde láyé irú onítọ̀hún a yọ̀ náà ni o kì í ṣe pé yọ̀ wọ̀ náà yọ̀ jáde inú náà ibẹ̀ ni yọ̀ rà sí. nǹkan ẹlẹ́ẹ̀kẹfà lára tó lè jẹ́ kéèyàn wọnú náà tíyàn ò ní jáde níbẹ̀ rárá anifak ìmọ̀ aṣojú èjì bó ṣe ń ṣe ìsìláàmù bẹ́ẹ̀ náà ló tún ń ṣẹbọ bó ṣe ń ṣe ìsìláàmù ló tún ń ṣe kìrìsìtẹ́nì ọ̀jẹ̀ ńlẹ̀ orò jẹ́ ńlẹ̀ ogún sòyẹn ni pé ó ń sákálá ó tún ń sákolo àwọn Yorùbá ní bọ́ọ̀bà sákálọ̀ sákálá bọ́ọ̀bà sokolo sokolo òdekolo fi sẹ́lẹ̀mì káfà kónú ìsìláàmù tanyanya ntọ́lọ́mọba wínú bọ́ọ̀bà sí ìsìláàmù sí ìsìláàmù frílẹ̀ bọ́ọ̀bà sí ní sí ìsìláàmù má bẹ́ẹ̀ sì jẹ́ fáwọn tí wọ́n bá ń ṣe nínú ayé alukur'an ọlọ́ni innal munafikina fi darikil asfali minan nar walan tajida lahum nasira dájúdájú gbogbo munafiki pátá gbogbo olójú èjì pátá gbogbo alágàgébè ẹ̀dá Inna munafikina fi dárìkìlẹ̀ asfali minan nar ìsàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ nùnà ọlọ́run níbẹ̀ ló ń kún ọ̀dà sí wọ́n là ń tẹ́jọ́ lahum nasira ó ní lẹ́nu kankan tí ó gbà wọ́n lẹ̀ ó ní lẹ́nu kankan tí ó yọ wọ́n tí ó bá wọn sí pẹ̀ tí ó ràn wọ́n sí tí ó tí ó sànù wọn ó lè rí ìyẹn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà munafiki tó bá mi lọ́dọ̀ mùsùlùmí àmánà oní àgbọ̀lọ́wọ̀n bá gbọ́ táwọn olóṣà náà bá ń ṣe tiẹ̀ náà nígbà ẹ̀bí jẹ́ máa dáhùn mùsùlùmí yẹn ló ń jàre ara yín ló ń wà so irú ẹni báwọn ògidì mùnàfìkì nù ẹ dákun ẹ jẹ́ á nkoko má di ẹ̀sìn tá a wà má sojú èjì bẹ̀rù ọlọ́run bí bẹ́ẹ̀ bá kọ́ ìsàlẹ̀sàlẹ̀ iná tí ẹgbẹ́ ó tún burú ju ti kèfèrí lọ tó bá dijọ́ gbèndé àlùkìyàmà ó kún fún aláwọ̀ kọ́nù àwọn nǹkan mẹ́fà tá a kà yìí ẹ̀ ń tá a bẹ́ẹ̀ lè rí lára rẹ̀ tí òtú bá ń bẹ̀ tẹ́ jáde láyé yọ̀ọ́ rà náà ni o bóyá ń ṣẹbọ sọ́lọ́wọ́n ba àbí ń sojú èsì àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ kò nígbàgbọ́ sọ́nà ọba àtàwọn nǹkan márùn yòókù tí èpè mẹ́fà tó yẹ kó nígbàgbọ́ sí kò nígbàgbọ́ sí àbí ń fẹsẹ̀ ọlọ́run ba òfin sí ẹ̀yẹ́ àbútiẹ̀ ń bú ọlọ́run àbí ń bú òjìṣẹ́ ọlọ́run ba rárá kéèyàn ó bú ọlọ́run onígbà oníkéèyàn máa bú ìgbà ńlọ́wà má bú ọlọ́run má bú ẹ̀sìn rẹ̀ má bú òjìṣẹ́ ọlọ́run bó bá ṣe bẹ́ẹ̀ onítọ̀hún ọmọ tó bá dẹjọ́ gbìndàrí kíámà abala kanu abẹ́lẹ́lẹ́ẹ̀kejì náà àwọn ẹ̀ṣẹ̀ èyí tó ti pé ó lè gbé ni wọ́n ná lálòkíámà akìlò ríba ìmọ̀ agbowó èlé sógúndogójì adòkúta sẹ́rù ẹnì òfúyẹ́ ẹ ò sì bẹ̀rù ọlọ́run ìrẹ́ bàbá èèyàn sunkún wá sọ́dọ̀ rẹ ọlọ́mọ wọn lè ń sùkú ó ní fainá yá lọ́wọ́ àwọn yunifásitì wọ́n san owó báyìí owó báyìí owó báyìí ni wípé san one fifty thousand ó sì bẹ̀rù ọlọ́run bá rìbá owó èlé ní gbígbà lára àwọn okùnfà èyí tó lè gbé ni wọná lálùkìyàmà òun lè léyìn o so àánú ọlọ́run lè padà lé bá o kó padà jáde o ṣùgbọ́n lára ntí yóò jẹ́ kéèyàn wọná òun nínú aya al-Qur'an nínú suratu Ali Imran ọlọ́ni yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ lódodo la ta'kulu riba ad'afa mud'afa owó èlé ẹ bá wọn gbà o èlé díẹ̀ ni àbí lè ti ẹ̀ pọ̀ àdìpẹ́lẹ́ ni àbí ètí ẹ̀ sádìpẹ́lẹ́ ẹ̀ mọ́ bá wọn dédi rẹ̀ mọ́ bá wọn gbowó èlé o bank interest mọ́ bá wọn débẹ̀ o alájẹtán tí wọ́n ń gbèlè alájẹsọ́kù èlé ó kéré ni ó pọ̀ ni èlé lè lè jẹ́ níwájú ọlọ́run ọba mọ́ bá wọn dédi rẹ̀ o yẹn ni pé wattaqullah ẹ bẹ̀rù ọlọ́run la'allakum tuflihun kẹ́lẹ́ bá jẹun tí ó jèrè ọlọ́run ò tí ì parí rẹ̀ òní wattaqun nar allati u'iddat lil kafirin bó o bá tiẹ̀ bẹ̀rù ọlọ́run bẹ̀rù ìyà èyí tọ́nà wọn bá tó pìyà mọ́lẹ̀ di gbogbo àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n bá ń gbowó èlé tó bá dijọ́ gbẹ̀ǹde àlùkìyàmà wà á ti hàn lọ àwọn rọ́sọ̀l tẹ̀láṣì ọlọ́run tẹ̀láṣì òjíṣẹ́ ọlọ́run gbọ́rọ̀ ọlọ́run gbọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run má gbowó èlé má la'allakum turhamun kẹ́lẹ́ bá jẹ́ ń tá kẹ́ni kẹ́lẹ́ jẹ́ ń tá sànú tó bá dijọ́ gbẹ̀ǹde àlùkìyàmà yẹn máa sàánú àwọn èèyàn kí wọn náà lè bá aráàánú gbà irhamu man fil ardi yarhamukum man fis sama àwọn ẹ̀dá tí ń bẹ lórí ẹ̀ sàánú wọn kọ́nà ọba tí ń bẹ lókè kó lè bá sàánú ẹ̀yin náà má jẹ́ olùdókúta sẹ́rù ẹni ò fúyẹ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run sàánú rẹ̀ náà lára ẹ̀ náà bákan náà akilo máa lílì ẹ̀ tí wọ̀tálá àwọn bèbè dúkìá ọmọ òrukàn ah bàbá rẹ̀ kú tán bẹ́ẹ̀ ọ̀gán lọ́pàá bàbá ẹ̀ ọmọ rẹ̀ náà tún yà ń wèrè ó tún sọ di dandanin torí kíni torí dúkìá rẹ̀ ó fẹ́ jùmọ̀gún ológun jogúnjogún kọ̀mọ̀dàbí ẹni ogún ó gbé má bẹ̀rù ọlọ́run ọba dúkìá ọmọ yìí dúkìá rẹ̀ fi lọ́wọ́ ó ti dàgbà ó ti matured enough gbé dúkìá rẹ̀ fún kówó bàbá rẹ̀ kó lé lọ́wọ́ yẹn ni pé lára àwọn tó lè gbé ni west tó lè gbé ni wọnẹ́ lára àwọn ẹ̀ṣẹ̀ ẹbú tó lè gbé ni wọnẹ́ òní máa jẹ dúkìá ọmọ òrukàn ìmáà náwó ọmọ òrukàn bẹ̀rù ọlọ́run nínú suratu anisa ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé innal ladhina ya'kuluna amwalal yatama dhulma innama ya'kuluna fi butunihim nara innama ya'kuluna fi butunihim nara wa sayaslawna sa'ira ọlọ́run ní dájúdájú gbogbo àwọn tí wọ́n ń jẹ dúkìá ọmọ òrukàn pátápátá wọ́n ń jẹ níjẹ tàbùsí innama ya'kuluna fi wọ́sẹ̀ yẹ sílẹ̀ ọ̀nà sàáyìnrọ̀ wọ́n bọ̀ wá wọnú náà jókòó iná sàáyìnr wọ́n bọ̀ wá wọnú rẹ̀ tó bá dijọ́ gbìyànjú kíámẹ́ yẹn ní pílárì òkun fáwọn òní ìjẹ́dúkẹ́ ọmọ òrukàn ńlọ́wà lára iná bákan náà ṣahadatu zur ẹ̀rí èké ní jíjẹ́ ẹ̀rí èké ní jíjẹ́ torí pé wọ́n fún ọ lówó wọ́n ní kọ́ wá rojọ́ tako ẹnìkan wọ́n náà sì lọ rojọ́ ó sì tako ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ oníbó ṣe rínu ọ bọ́lọ́ ń pàdé tó bá dijọ́ gbìyànjú kíámẹ́ zahadatu zur ẹ̀rí èké ní jíjẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ ní pẹ̀lú inú alukur'an ó ní walladhina la yashhaduna az-zura wa idha marru bil-lagwi marru kirama lára àwọn tí ó wà lójẹ́ náà làwọn tó ṣe wípé wọn kì í bá wọn jẹ́rìí èké bí wọn bá ń kọjá lọ láàrin àwọn tí wọn ń ṣe ìdá tí ń ṣiṣẹ́ bí marru kirama àwọn ọ̀rá rìn lọ níta ni àpọ́nlé ni nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá Allahu nabiyukum bi akbaril kabair al-ishraku billah wa uququl walidain wa qawlu zur. àdìfì yìí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam sọ fún báyìí pé ṣe é ráàyè sójú ọ̀kan yín kí n ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi kàbáyìrí àwọn òbí tí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kí n ṣàlàyé rẹ̀ fún yín ṣe é àwọn sàbẹ̀ ní à aráyè kí àlà ń ṣe táàrà yìí rí òjíṣẹ́ lọ́wọ́ bá ànábì wa bẹ̀rẹ̀ sí ní kàní kọ̀ọ̀kan èkíní al-ishraku billah ìmúrokúmọ́lọ́ níbi ìjọsìn wọn kó kọlu walidain ìṣẹ̀yà ṣe bàbá à ó ń lu bàbá rẹ̀ òun fìyà jẹ bàbá rẹ̀ lára àwọn ẹ̀ṣẹ̀ ńlá ló wà òun fìyà jẹ ya rẹ̀ lára ẹ̀ṣẹ̀ ńlá ló wà wa qawlu zur àtẹ̀rí èké ní jíjẹ àwọn ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ńlá mẹ́tẹ̀ẹ̀ta ni èyí tá a fẹ́ lò ń bẹ́ẹ̀ shahadatu zur ẹ̀rí èké ní jíjẹ lára ẹ̀ bákan náà àrọ́ṣíwà owó àbẹ̀tẹ́lẹ̀ owó bọ̀nú ọmọ rẹ tí ò páàsì tí ò ní sàtífíkẹ́ẹ̀tì lọ́wọ́ ọlọ́fowó ra sàtífíkẹ́ẹ̀tì ẹ̀rí èké lára ẹ̀rí èké lẹ́yìn náà tí e dórí owó táwọn ọlọ́pàá ti ń gbà lọ́wọ́ àwọn èèyàn lójú títì lára rọ́ṣùà owó ẹ̀yìn lẹ́lẹ́yìn náà wà ìdákan ẹ̀jẹ̀ àjìnà sí gbájúẹ̀ ẹ̀gúnjẹ ṣahadatu zor lára rọ́ṣùà ńlẹ́lẹ́yìí ńlọ́wà nínú hadith èyí tábìlá ibùnà amúr tó gbà wá kọlọ̀mbá ni yọ́nu sí àtọ̀hún àti bàbá rẹ̀ wọ́n lànà bí ọlọ́wọ́n bá sallallahu alayhi wa sallam sọ pé la'anallahu rashi wal murtashi fil hukm anábì sọ pé ìgbéjìnà síkì àtàánú ọlọ́run kọ́ máa bá gbogbo ẹni bá ń gbowó èlé pátá ẹni ń gbà wal murtashi àti ẹni ń fúnni owó bọ̀nú sọ wọ́n kó dúró kí ń gbà lọ́ọ̀rẹ́ gbogbo ẹni bá ń gbà pátá níbi ètò ìdájọ́ láti lè bá fi da ẹjọ́ rú nígbà adájọ́ bá ti yó tán tí wọ́n ti lọ rí ńkọ̀rọ̀ tí wọ́n ti sanwó sínú àkáǹtì rẹ̀ tán yóò ní a ah, yóò lọ ní dismiss ẹjọ́ yóò lọ jẹ́ wọn ò ti àyè mọ́ a ah, ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ẹjọ́ ń bẹ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ẹni pé lára tó lè gbé ni wọ́n náà òun là tán àti ni wọ́n náà bẹ́yìn ò tiẹ̀ ní rábẹ̀ aliyemina gomus ó ní búra lórí irọ́ ah eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn oníṣòwò wa àfikọ́ lọ́n kọ́ sànú wa ọjà tó ṣe pé o ti mọ̀ pé bàrúùfù ni ọjà tí ò da tí wọn náà ti mọ̀ pé yìí da ọ̀ bẹ lọ́n bí òní o ṣe kú òǹgbà rẹ ni alásìrà kan wá dé ọwọ́ àǹfọ̀lọ́n bọ́ra pé ah, bó ṣe wà ni irú ò pẹ́ méjì láàrin ọjà yìí ìwọ nìkan ń torí ni o a pé mo rí pé Yorùbá ni ni o ẹ̀yìn bá ṣe wáyé pé ṣùgbọ́n nítorí pé ó jẹ́ yín mo fẹ́ ta original ni kò sí rẹ̀ lọ́jà ó sì mọ̀ pé nítorí o gbé lọ́wọ́ kì í sọjà gidi ìgbà tó tún wá parí ẹ̀ pátápátá ọba tó fọlọ́wọ́n ọba ó tún fi búra lórí òun ti á dára dé ọ pé àà ah, ah, bọ̀rọ̀ sí jẹnu tí ń fọlọ́wọ́n ọba búra yìí àà ah, ẹni ọlọ́run ní fi ń búra lónà bá rò pé ẹni rè ni ọ ìmọ̀ fọlọ́wọ́n ọba búra lórí irọ́ eléyìí náà lára nǹkan tó ṣe pé ó lè gbé ni wọ̀ náà ni nínú hadith etí alḥarith bọ́nu malik tí ó gbà wá ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó lóun fi ti ara mi gbọ́ òun fi ti ara òun gbọ́ lẹ́nu òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam ti ń sọ ọ̀rọ̀ tí ń bọ̀ yìí níbo lànàbí wà tó fi sọ ànàbí ń bẹ ní Mínà ń ló fi sọ̀rọ̀ náà lọ́dún tó ṣe ájì ó ń bẹ láàrin òkúta kìíní àyè tá ń lẹ̀ òkúta kìíní àti kejì wọ́wọ́ yakol anabi wa ń sọ fáwọn mùsùlùmí lọ́jọ́ náà pé mọ́nìkù tátàn àhákọ̀mùrí in mùsùlùmí bíyẹmí níhi fakọ̀dé àwùjábà lọ́hùn láwùn náà wàhárọ̀mà lẹ́yìn lìjánná wàyínká nàkọ̀dé ìbàmìn àrọ́ọ̀k. ojíṣẹ́ náà wọ́n bá sọ pé ẹnì yòówù tó bá fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí látàrí ìbúra lórí irọ́ ńlọ fi jẹ dúkìá mùsùlùmí kan ńlẹ́ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́tíẹ̀ onítọ̀hún fakọ̀dé ọ̀jàbà lọ́hùn lọ́hùn náà wíwọ náà ó ti di dandan fún onítàn ọlọ́run ti ṣe wíwọ náà ní dandan lọ́rùn àyàn fún onítàn kódà wa harrama alayhi aljanna wíwọ ti ṣe léèwọ̀ fún onítàn yẹn ni pé kò ní wọ aljanna kódà kó ṣe pé ntó kúrọ́ tọ́ fún ọlọ́run bá búra lé lórí tẹ́ ẹ gbà kọ́mọ bíi pákó ìtẹ́ǹtà ní ti bẹ́ẹ̀ náà yóò tún wọ̀ náà wọ́n ìbúra ní gọ̀mọ́ọ̀sì torí pé yóò jẹ́ okùnfà ntẹ́n tí bá ń fọlọ́n búra lórí irọ́ tí ó fi wọlé tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà níparí alikọ̀dọ́ wò báyìí nàás ìmá fọlọ́n ọba ìmá fi ìmá dájọ́ lọ́nà tí ọ̀dà láàrin àwọn èèyàn ìdájọ́ pẹ̀lábòsí kíyàn ọ̀dájọ́ láì ní ṣe déédé níbi ètò ìdájọ́ ìdákọ̀já bẹ̀rù lọ́wọ́n ọba níbẹ̀ má torí owó má dojú ẹjọ́ nínú hadith alikọ̀dọ́ tó tàlàtà ànábì láwọn adájọ́ ayé mẹ́ta ni wọ́n ẹyọ kan ni ó wà lùjánà méjì yòókù inú nání ń lọ ẹ wàárí tí ó wà lùjánà farajulun arafa al-haqqa ó lè ń tọ́ mọ òdodo tó sì fi ń dájọ́ ẹ̀rẹ́ tí ó wọ̀ náà rajulun arafa al-haqqa ọmọ òdodo ó rojú ẹjọ́ ńlẹ̀ ó sì ṣègbè yọ wọ̀ náà ẹnì kẹta lẹ́ni tó ṣe pé kò rojú ẹjọ́ òye tó ń ti bẹ́ẹ̀ náà ó tún wá ṣègbè onítọ̀hún yọ wọ̀ náà tó bá وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك